بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صل اللهم وبارك على أفضل الخلق محمد بن عبد الله وعلى آله وأصحابه وتابعين لهم بإحسان إلى يوم الدين adáwọ̀pẹ́ fún ọlọ́run subhanahu wa ta'ala atọrọ ìkẹ́ atọrọ ìkẹ́ fún ẹ̀sìfájú wa ọ̀gá wa nẹ́lùwà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam nítẹ̀síwájú níbi tí a bá tafsiru wa lílánà ila suratul Baqara ayà 188 ayah 108 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا لتأكلوا فريقا من الناس وأنتم لتأكلوا فريقا من الناس بالإثم وأنتم تعلمون أيما الله سبحانه وتعالى iṣẹ́ àlàyé ìdájọ́ àwẹ̀ fún wa tán nípa rí àyà tó kẹ́yìn àwọn àyà ti sọ́ọ̀mù olúwa ní kẹzálíkẹ yubayyinu Allahu ayatihi linnasi la'allahum yattaqun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run sì máa ń ṣàlàyé àwọn òfin rẹ̀ àwọn àmì rẹ̀ àwọn ìdájú ẹ̀sìn rẹ̀ fáwọn èèyàn kí wọ́n lè páyà ọlọ́run àjásí pé n tó lè fi bẹ̀rù ọlọ́run lẹ́mìí èèyàn ní kókó fi ọlọ́run ọba yé èyí tó lè fi bẹ̀rù ọlọ́run ọba lẹ́mìí èèyàn ní kó tẹ̀lé òfin tó gbọ́yé nínú ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run wá ní wala ta'kulu amwalakum baynakum bil batil ọ̀rọ̀ eléyìí ó ti kó àwọn òmìnir sínú ló kó àwọn èèyàn tó kù náà sínú torí àyà tó parí ọlọ́ni kadhalika yubayyinu Allahu ayatihi linnas la'allahum yattaqun àyà tí ó tẹ̀lé ọlọ́ni wàlá tákùlù amwalakum ń já sí pé ràn èèyàn lápapọ̀ jẹ́mú mi ní jẹ́mú mi ní ń bẹ̀rù ọlọ́run ń ṣẹ lọ́run gbogbo wa la bùkátà sí ká gbófin ọlọ́run ọba yìí wọ́n nǹkan ẹ tó bá jẹ́mú mi ní ìgbófin ọlọ́run ọba yìí yóò tètè lápa lára rẹ̀ torí òun nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run tó ṣe òfin yẹn ẹni tó ń bá jẹ́ mùmí ní òdodo ó lè ṣeé ṣe kó fi ọlọ́run ọba yẹn kó mọ́ jókòó lẹ́mìí ṣiṣẹ́ àmọ́ níbi òfin eléyìí shari'atun ta'ummul khalqa kullahum gbogbo ẹ̀dá èèyàn tọ́lọ́run ọba dá kódà lórí àjọ̀nú nílé èkó sínú ọlọ́ni wala ta'kulu amwalakum ẹ má jẹ dúkìá ara yín ولا تأكلوا أموالكم بينكم بالباطل ẹ má jẹ dúkìá ara yín láàrin ara yín pẹ̀lú bàjẹ́ ẹ má jẹ dúkìá ara yín láàrin ara yín pẹ̀lú ọ̀nà tó dọ̀tí ọ̀nà tí ò dáa. wàtúndé lu bíhá ilal hukam. ó wá di wípé ẹ kẹ́jọ́ lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ó dájọ́ láàrin yín síra yín lórí dúkìá tó sọnù àbí táwọn apá kan nù yín jẹ mápá kan ẹ máa wá àwọn àwáwí kan ẹ máa kó àwọn kan wá lé torí kí ẹ fi lè rí dúkìá àwọn kan jẹ nínú àwọn èèyàn lọ́nà ẹ̀ṣẹ̀ bil ismi tẹ́yìn náà sì mọ̀ pẹ́ṣẹ̀ ni wa antum ta'lamun tẹ́yìn náà mà bẹ́ẹ̀. ọlọ́run bá ní ẹ jẹ dúkìá ara yín lọ́nà bàjẹ́ wala ta'kulu amwalakum baynakum bil batil lọ́dọ̀ àwọn lárúbáwá wọ́n ní almal in tó kó sínú ju owó nìkan lọ gbogbo tí kullu ma yamilu alqalbu ilayhi summiya malan gbogbo tí ọkàn bá ti ń fà máa ń tọ́kàn ń rò máa nínú orí ayé nínú páàní nǹkan àní náà ní jẹ́ ó lè jẹ́ owó ó lè jẹ́lẹ̀ ó lè jẹ́lé tún lè jẹ́ àwọn dúkìá ní níranran properties assets gbogbo àwọn kan wọ̀nyí ń jẹ́ almal ọlọ́ni ẹ má jẹ dúkìá ara yín lọ́nà àbàjẹ́ ìyẹn náà tọ́lọ́ ọba wa ta'ala hánà wà lélẹ́yìn sẹ́yìn hánà ẹni bá yóò rí láìsí wájú ọlọ́run ni àbí ìhán náà ń ṣe bẹ́ẹ̀ bá wù yóò tún jẹ́ ẹmọ́ nígbàgbọ́ àmọ́ bẹ́ẹ̀ bá wù kò dọ̀tí gbàgbọ́ yín èwo nínú méjèèjì. ìpìlẹ̀ náà ni ala tahrim torí pé láàárín àwọn ara wa tọ́lọ̀ ti a máa ń jẹ dúkìá ara قسم طلع صلورينا إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا طبعا نبوك ونجيب عن جدوك يا أموروك من جابوسي وبعضي بان جدوك أموروك من جابوسي إنما يأكلون في بطون نارا ní tí wọ́n ń jẹ sínú okùn wọn ní iná ni àwọn olùpá wọn ń jẹ dúkìá ọmọ òrukàn níbo tí wo àwọn àmọ́ná ni wọ́n ń jẹ síkùn lẹ́yìn ìgbà wọn jẹ náà síkùn tán wàsàyà lọ́wọ́nà sa'ira ìtọ́ àwọn padà kẹ́kù sínú ìjọ alkiyama nínú sa'ir gbogbo àwọn àyájì wọ̀nyí

bẹ́ẹ̀ ikú ọ̀wọ̀wọ̀ a máa jèrè wọn ikú ọ̀wọ̀wọ̀ a máa jèrè wọn ní mùsùlùmí òdodo ń gbọdọ̀ jìnà sí ìmá tẹ dúkìá Ha mẹ́lẹ̀ hátà wà ń sọ̀rọ̀ ìgbùgbù jẹ́ àhìlẹ̀ lè hàtẹ̀hì ó dà àjá sí pé ẹni tó ní dúkìá yẹn kò mọ̀ ní kò mọ̀ òun ni tí ń wáyé bẹ́ẹ̀ ń bá mi ni àmọ́ ìwọ̀n tó yẹ wípé kìíní ẹtọ lámàáyí ní títa mẹ́lò ní kìí ṣe tèmi ó ti di ọ̀ràn yẹn fún ọ kó fún ẹ lẹtọ lẹtọ kó fún ẹtọ ní ẹni tó ní ẹ̀tọ́ rẹ̀ wọ́n rú fi tẹlẹ títí ẹ fi dé tiẹ̀ lórí. inú àwọn tí àwọn ń ṣe wọ́n ní kò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí tó fẹ́ràn ọmọ ẹ̀yà rẹ̀ dénúdé nínú islam kó mọ òhúrú wà bẹ́ẹ̀ sọmọ ẹ̀yà rẹ̀ ṣùgbọ́n tó di ọ̀ràn yẹn fún gbogbo bí tó bá ti yí dúkìá rẹ̀ kó bá sọ́jú rẹ̀ kó mọ̀ jẹ lára dúkìá rẹ̀ láìsí ọ̀dà ẹni tọ̀hún bẹ̀ kó mọ̀ wo níwò orúkọ ńlágbára jùlọ kó fi ọwọ́ ọlá rẹ̀ kó fi gbá lójú gba dúkìá rẹ̀ nínú ayà yìí la ti rí wípé ìjẹ dúkìá dúkìá ó lè wà lọ́nà méjì naw'un bi haqqin wa naw'un akhar bi batil naw'un bi haqqin wa naw'un akhar bi batil kìí lè jẹ dúkìá èèyàn tí èsè dúkìá tèèyàn kí èèyàn jẹ dúkìá lòmí ìsúnmọ́gbójọ́ náà tọ́ ìtó bá jẹ́ tọ́nà ẹ̀tọ́ yẹn ìsìláàmù tako ìtó bá jẹ́ tọ́nà ti bàjẹ́ ìsìláàmù tako torí pé tó ní dúkìá náà kèésò nìkan ìsìláàmù ní kó sàǹfààní bẹ̀ náà lè ánàlámù wà lálẹ́ náà lè ánàlùkọ̀ọ́zá ìnà lè náà gbogbo tó rò kójọ yẹn ẹni tó kọlẹ̀ ní nǹkan lọ́lọ́run sábà gbogbo fi dá ọlọ́lá ni níní títí ọ lásìkò tó lòdà tó kún bẹ̀ ọlọ́wọ́ bá ní huwal malikul malikil malik wallahu huwal malikul malikul malik torí pé àtiwọ́ tó pò ní nǹkan àti nǹkan tó ń kílìmù pò ní àtayé tó ti ní nǹkan nì tá ní gbogbo rẹ̀ Allah Islam ò takò kéèyàn jẹ dúkìá ẹlòmíì lọ́nà ẹ̀tọ́ bí àwọn ọ̀nà wo àwọn àfáà ṣe àlàyé rẹ̀ fún wa ẹ tó fi nǹkan pamọ́ tí ọ kò fẹ́ sáǹfààní látara rẹ̀ kò ké sí ìgbàyọ̀ǹda ó lọ́wọ́ rẹ̀ salamu alaikum nǹkan báyìí báyìí jẹ́ fi pamọ́ tì mí alùwàdí à ó sì wù mí sí mo lè lù rẹ̀ ó nílò dúkìá rẹ̀ náà ni àmújẹ́lọ́nà kíní ìjẹ́lọ́nà ẹ̀tọ́ àfihàn ìsàpèjúwe bẹ́ẹ̀ gbogbo nǹkan tí ìbá ṣe tèèyàn tí wọ́n fi pamọ́ tìyàn tí bá ń gbà lọ́wọ́ téèyàn bá ti gbà yọ̀ǹda lọ́wọ́ ẹni tó ní nínú ṣẹ̀ríà Islam ó di ẹ̀tọ́ fún yẹn láti lò ó níwọ̀nba ibi tẹ́ni yẹn fún yẹn láyé kéèyàn ló máa àti bí bùkátà bá ṣe bùkátà sí kéèyàn lò owó ńláńlá ló gbé pamọ́ tó ló gbóhùn pamọ́ sọ́dọ̀ rẹ̀ wọ́n bùkátà sí tí ó mọ̀ jẹ́ 20,000 naira nú ẹ̀ ó sì pé ó tó bá bùkátà sórí ẹyẹ gan lọ ló lára ẹ̀ alákàṣí ńgbà tó dá padà ó ní dààmú mọ́ mo bù ọ́ torí pé tó bá ní tó tẹ́lẹ̀ náà yìí ṣe kara lórí dúkìá ẹni tí dúkìá dúkìá tó bá ní tó tó ní sẹ́kù tó sì lo nǹkan oníkan náà ni pé wọ́n náà islamu wa ni ko mo le latara nkan onye nkan sube bi ifun hi pelu yonda re o da nba na ko sinto si o lawo malabi wo nbe loke okun o pa nkan ti ori nigeria ati ri ba soro ko rorun lapejuwe awon malebi re to ni fi to won leti o da ko je wa si laye ma amadu ki are nbe lowo re o lè a lè lọ́mọ bí ò ní kìíní bí ò ara àwọn kan ti jáde nù mọ̀lẹ́bí ẹni yín tó filé ayé lẹ̀ ó tó filé ayé lẹ̀ àwọn nǹkan báyìí báyìí báyìí mi tó jẹ́ dúkìá mo sì fẹ́ sáǹfààní látara rẹ̀ bẹ̀rẹ̀ dá lọ́wọ́ wọn béèyàn bá ṣe eléyìí lèyìn òfin ní máa kó sínú nínú àwọn ọ̀nà tí ò dáa ọ̀pọ̀lọpọ̀ àyẹn fi ń jẹ dúkìá ara wọn lọ́nà àìtọ́ alghasbo alghasbo kéèyàn fi tipa gba nǹkan lọ́wọ́ èèyàn àwọn alẹ́kùsọ́ kéèyàn fi tipa gba nǹkan lọ́wọ́ èèyàn torí kó lágbára jùlọ sọ̀gbẹ́ntì fi tipa gba nǹkan lọ́wọ́ èèyàn lójú rẹ̀ ló ti gbà á فرق بين الاقتصاد iqtisabi wa sariqa ọ̀pọ̀lọpọ̀ èyí tí ń bẹ láwùjọ wa tí a ń lé ní kéésì sariqa iqtisabu ni al-iqtisab aw al-ghasb lójú ẹni tó ní nǹkan gangan báyìí ó gbé nǹkan kan jáde tí ó gbà lẹ́rù yóò bá fi tipa mú nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ wà fipá fún ọ al-ghasbu ní sówó sówó ló fẹ́ náà lẹ́mí ẹ tó sì mọ̀ wípé ẹ̀mí tó ṣe yìí ló padà sí mí tó bá bẹ̀rù ọlọ́run ti pa gbè fún àwọn ìbẹ̀rù ọlọ́run ti pa nù. bàbá ní àní folówó yìí ní tó gbé lọ́wọ́ yìí a lè sọ pé lé ló ń ṣe ojú rẹ̀ ránkó ó lè gbẹ̀mí èèyàn ìyẹn ẹni sí sáàdì kọ́ ọ̀nà ṣẹlẹ̀ ìsìlámù mà ní ti sọ ọ́bù nìyẹn torí pé sáàdì kọ́ ó wà áàkùdù mẹ́lì lọ́wọ́ yìí kófìyà tàrífù sẹ́ríkọ́ nìyẹn ó ní kó mú dúkìá ó dúkìá ní kọ́lọ́fín ní pamá tí ò ní mà ó lè ní yẹnu ṣe rásùlá àmọ́ tó bá ti di pé gbangba náà ní kò sì lè sọ nǹkan kan Allahu Akbar àwọn èèyàn lórí lẹ́rẹ̀ tá a wà nílé nì wọ́n wà desperate ẹ̀rọ ọlọ́run ò bà wọ́n débi wípé tẹ́ ẹ bá ṣe mẹ́fà fẹ́ ṣe méje tẹ́ wọ́n bá fẹ́ lọ nǹkan gbà mẹ́nìkan lọ́wọ́ náà yín méje méje ìjọ nì àwọn tó kò sì ní mọ̀ wọ́n ni ló mọ̀ mọ̀ wípé àà wọ́n ti jà mí lólè púpọ̀ ọ̀rọ̀ sọ́dọ̀ wọ́n ti wọ́n tó fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ̀ ọ̀dọ̀ náà ní wàtí ọ̀rọ̀ jókòó sí yóò sì gbé ń tàn sọ ìsìta yóò sì gbé wọn bring it right now ìwọ àti ẹnikẹ́ni kan mọ̀ sọ̀rọ̀ àwọn tó kù gan wọ́n mọ ọ̀rọ̀ òṣèlú lẹ́jọ́ sọ àwọn gan òní mọ̀ pé nǹkan ń lọ ọ̀dọ́ sọ̀rọ̀ agbé kinú jáde sọ̀rọ̀ agbé fún corporate ẹ̀yìn tí ẹ̀ mọ́ corporate irú ẹ̀

òfin ẹ̀sìn àsádẹ́kọ̀ ní táwọn kan wá jí mú tó mọ̀gbà tí wọ́n mú ìyí lòye àtọ̀nà kìíní àtọ̀nà kejì nínú àwọn táwọn ọmọ fi ń gbà á jẹ dúkìá ara wọn lọ́nà ìtọ́nà tí ò dánú ṣe bákan náà ni ìṣe ara èèyàn níbi pé ní nǹkan pamọ́ yàn àti fi nǹkan pamọ́ ọ ìgbà míì ìgbà tó ṣe pé nítorí pamọ́ ti ọ yìí kìí ṣe tó ṣe pé tí wọ́n bá lò lára rẹ̀ wọ́n lè mọ̀ wọ́n lè mọ́mọ̀ ó ní bá ń gbá sọ ẹ̀ bá ń tọ́jú rẹ̀ pamọ́ ìwọ sì wọ́ jáde nígbà òwò dé ọlọ́run bò láti rí ìwà àtìyàn kan òjá ta débi tí ó ya ó sì fọ́ padà ìsáàtì ẹ̀ bó sì lọ sì ká pamọ́ sínú ilé nígbà bá gbé jáde fún un ṣé yóò mọ̀ kó lò وهذا أيضا نوع من أكل أموال الناس بالباطل إسلام تقول أو أعرية أبايا ينك olẹ́nu wọn tó lóun olùmọ́ nínú tó yá olùtayọ rẹ̀ lẹ́yìn mọ́ gbàyọ̀ǹda rẹ̀ gbogbo àwọn na wọ̀nyí ọ̀nà tí ò dáa ní tọ́pọ̀lọpọ̀ fi nínú àwọn ọ̀nà tí ó dátáwọn yẹn fi ń jẹ dúkìá wọn lọ́nà ẹ̀tọ́ lùkúdù ríbà gbogbo àwọn dealings àbí financial transactions tó bá ti ní ṣe pẹ̀lú interest tó bá ti ní ṣe pẹ̀lú kíní interest owó èlé owó ná owó èlé owó ná gbogbo ẹni bá sáré wá bá ọ tó lọ yá òun lówó kò rọ́ lọ́rùn ni òye tó kàn ń sọ̀rọ̀ rẹ̀ tó bá rọ lọ́rùn kò sí ìdákan tí máa ń fẹ́ fi gbèsè ṣọ̀ṣọ́ òjíṣẹ́ náà alayhi salatu wassalam nínú àwọn adéyà tí máa ń ṣe lẹ́yìn irun kíkí ani allahumma inni a'udhu bika min al-ma'thami wal-maghram ìwọ ọlọ́run ọ lónìí sọ sọ kúrò níbi ìmọ̀ ẹ̀ṣẹ̀ ọ́ ti sọ mi kú níbi ìmọ̀ jẹ́ gbèsè ó ti wá nẹ́gbẹ̀ẹ́ wá sahih Bukhari àti sahih Muslim ọ̀dọ́ kan bá dìde ń jọ́kan àbárakọ̀rin kan dìde ń jọ́kan ó ní wò jíṣẹ́ ọlọ́run alẹ́ sọ́lá àti sọ́lá gbogbo gbà ló máa ń ṣe àdúrà yìí Allahumma inni a'udhu bika min al-ma'tham wal ó ní àti ẹ̀gbọ́ tẹ̀sẹ̀ tó ń wá sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run kọ́ kò má jẹ́ ẹlẹ́sẹ̀ ó wá ní ti gbèsè ti wá jẹ́ ìṣẹ́ ọlọ́run níbẹ̀ ni òun wá ọlọ́run ló ní sọ kó sọ òun kúrò níbi gbèsè jíjẹ torí pé kò sóní gbèsè kan láyé tẹ̀mí máa kẹ́fìn irọ́ sí irọ́ rọrùn fún ní gbèsè ó ní ẹni owó tí mo jẹun kò tó kó mọ̀ ẹ̀yẹ́ mi káàkiri bàbá ti ń sínú báyìí bàbá ti ń sínú báyìí délé mi títọ̀ wọn sínú kó tó wálé rẹ̀ ní àbílẹ̀ ló ti wá sínú

ẹ̀yìn yára ní kíní kan máa ń gbè ó ti fẹ́ lómi mọ̀ pé parọ́ òbí parọ́ ìtànàbí ah, ń sọ nìyẹn gbogbo ẹjí bá ń gbóhùn pèsè láyé irọ́ ìjìnà sí wọn pípa nínú àwọn mọ̀lẹ́kẹ́ẹ̀tì òfòrò wọn nínú àwọn ẹ̀ṣẹ̀ tí sì máa ń pààyàn ẹ̀rùn yányán láyé irọ́ pípa wà kò sí orí tọ́lọ̀ ń ṣe fún ẹ̀dá tó pé tó tó kójú olóòótọ́ ẹ̀dá gbogbo ìtọ́nà bá sí fún ọ tí rọ́pí bàbá ti ń bẹ nínú rẹ̀ aláwọ̀sọ̀rí fún ọ fànájẹ́ aláìlẹ́tàwọ̀hí aláìkẹ́zìdì gbogbo ẹ̀dá bá jó fòrọ láyé ibi dandan ọlọ́run fìtínà ọlọ́run ọlọ́run yóò máa jẹ́jẹ wọn kí wọ́n sì ní rí yẹn tó bá rí bẹ́ẹ̀ ní bá fi kan pamọ́ tí ọ̀rọ̀ àbí o yá nǹkan lọ́wọ́ ní nǹkan mọ́ lò lọ́nà ìdá mọ́ lò lọ́nà ìbàjẹ́ débi tí nígbà tó bá dá nǹkan padà fẹ́ ní tọ̀hún olùpadà náà sọ wípé máa mú lọ kí ló sẹ́kù sára kí ní ìsìn èkí ló sẹ́kù ó ti lò tán àbó ní ẹtùmọ̀ wọ̀nà míì ìwọ́n ló yá ọkọ̀ lọ́wọ́ rẹ̀ lọ fi ṣe ń bì kẹ́ àwọn ó wá lo ọkọ̀ nílò pé ńgbà tí ó padà dọ́dọ̀ ẹ̀ tó ní àfikún náwó lórí kó tó ti sẹ́ padà sàlámà alékùn aláàjì mo wáyé dé mọ́sálásí ní rí yìí mo ti gbọ́kọ̀ yín sílé o àwọn délé ah, pọ́ńbà rẹ̀ ló ti já yìí ó sì sọ kankan ah, dágbóró tún plate number rẹ̀ sí gáskẹ́tì ah, rẹ̀ níjò yìí èmi mo ti gbọ́pọ̀ yín kalẹ̀ síwájú lédè yìí ṣé mo ṣe pé jáde ń gbọ́ ogún òfẹ́ yíya ṣé mo ṣe rírè yìí assalamu alaikum ti gbọ́kọ̀ yín sílé o àmọ́ á ibi tá a lọ kò lágbára gan àwọn kan báyìí ti bàjẹ́ lára ọkọ̀ yìí àwọn kan báyìí ti bàjẹ́ lára ọkọ̀ yìí àwọn kan báyìí ti bàjẹ́ lára ọkọ̀ yìí ń sì gbìyànjú àti ṣàtúnṣe rẹ̀ ìwà ọ̀tọ̀ mùsùlùmí nìyẹn ìwà ọ̀tọ̀ mùsùlùmí nìyẹn olóògbé ń já sí pé ó jẹ dúkìá ń dúkìá lọ́nà ìbàjẹ́ inú àwọn ọ̀nà ìjẹ dúkìá ń dúkìá lọ́nà ìbàjẹ́ fil bay'i wash shira fil bay'i wash shira àwọn tàà ń tẹ ìyẹ̀fún lóúnjẹ ìyẹ̀fún nǹkan bí èlùbọ́ bí pankúrú tí wọ́n ti lọ bí yangan tí wọ́n ti lọ táwa kò èyí tó bá dáa sórí sókè okay táàpù èdò ti jirin tí ò dá mọ́ táàpù sísàlẹ̀ lápùn tẹ́lẹ̀ kò dáa adá Muhammad sallallahu alaihi wasallam wọ́n ló wọ inú ọjà gbòrò Madina ń jọ́ka ó bá ẹni tí ń ta ìyẹ̀fun bí káníyàn tàbí èlùbọ́ àbí tàbí ìsẹ̀mó gbogbo tó wà lókè rẹ̀ báyìí mọ́ bí wọ́n ti máa ń ṣe tí wọ́n pọn roro sókè báyìí anábì ò sọ nǹkan kan anábì tọwọ́rọ̀ àlẹ́bí ó tọwọ́ bọ̀ gbogbo sàlẹ̀ rẹ̀ ti jẹun iṣẹ́ náà bí lérè pé kìí ṣe ó ní asọ́bàhú mọ́kọr olójú òlúrọ̀ tó pa ẹni tó bọ́ wá rí bẹ́ẹ̀ ò bá ti pé ìtójú ọ̀rọ̀ tó pa sẹ́gbẹ̀ẹ́ kan èyí tó jẹ́ yẹ̀ fún táwọn èèyàn rẹ̀ báwọn fẹ́ rà fún sẹ́gbẹ̀ẹ́ kan ẹni tó bá fẹ́ rà jẹ́ ó ti mọ tí fẹ́ rà ẹni bá ti pé ìtójú ọ̀pá ló fẹ́ rà ńgbà náà yóò rà yìí gbà tó wá dẹ̀ èyí tó dùn pa àti èyí tó dùn pa tó wá darúgbó rẹ̀ papọ̀ tó wá kó èyí tó dùn pa sókè láti fi entice the customers láti fi attract attention wọn. mẹ̀ngàṣẹ́nà fàlẹ́ ìṣàmìnà ìtàlábì ti sọnù gbogbo ẹni bá ti máa ń ṣe jàǹbá lára wa o tí ń ṣe jàǹbá tí ń hùwà ìrú kì í sara wa. Umar ibn Khattab radiyallahu anhu wọ́n ní wọ́n wọnú ọjà gbòòrò Màdínà ìjọ kan ó wá ń bi àwọn tí ń rà tí ń tà ní béèrè ìdájọ́ Islam lórí tí wọ́n ń tà lápèjúwe ẹ̀yin ń ta ẹran níṣo ẹran kí ni Islam sọ nípa òwò tẹ́ ń ṣe wọn láwọn ò mọ̀ ní lápèjúwe tí ẹ̀rọ kọjá sọ́dọ̀ àwọn aláṣọ kí ni Islam sọ nípa òwò yín wọn láwọn ò mọ̀ wọ́n wá káàkiri bẹ́ẹ̀ wọ́n di pọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń tà tí wọ́n rà yìí nínú ọjà wọn ò gbófin Islam yìí lórí ràkátà kí ni tí wọ́n sọ wọ́n ní láàyè bí fi suqina hadhihi illa al-afqa ẹnìkan nínú wa nílùú yìí ó tún gbọ́dọ̀ tajà mọ́ nínú ọjà yìí àbí kó jẹ́ ẹni tó gbàgbọ́ yé ẹ̀sìn kí ni ẹni gbàgbọ́ yé tó lẹ́ jẹ́sìn báyé lóyìn mọ̀ wípé àwọn ti fẹ́ jẹ èèwọ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́mi náà ní jẹ haram tí ó mọ̀ pé haram ló ń jẹ tó nígbà tí òye wọ́n kẹ́rọ̀ pọ̀ ń ṣòwò ni so bá ti bùkátà sí ká gbọ́ àkídà yé abùkátà sí ká gbọ́ muamalati yé ká gbọ́ ìbàdàtì yé nínú ẹ̀sìn wa láti lè sá fún tó bá jẹ́ èèwọ̀ nínú ẹ̀sìn nínú àwọn ọ̀nà míì tí àwọn ẹbí máa ń jẹ dúkìá ara wọn lọ́nà tí ò dáa oní zaka zaka nígbà ọlọ́run isi sí ọ nínú àwọn islam ló lẹ́gbẹ̀ẹ́ sí amẹ́nu wọn bá ń tó bùkátà sí wọn kọ́lù ń gbà wọn lọ́wọ́ ẹ̀ tó fẹ́ gbà ọmọléèwé ni ọmọléèwé wà nínú àwọn tó tí ó tó ní ẹ̀tọ́ kó gba ọmọ kan wà civil gba regular salary ní irú àwọn ká ń sọ o àti mọ lẹ́wù ọmọléwù tá ń sọ nínú ọ̀rọ̀ nílẹ̀ Yorùbá ní Nàìjíríà lápòjúwe ẹnu tó fi sanwó skul ó sì jẹ́ òmù nínú semester kẹyẹn bóyá kò ná ọjọ́ rẹ̀ thousand naira lọ àwọn bàbá ní fíìsà kanú àwẹ̀ wà ló ń gba bí three hundred ṣòwò tí ń bẹ̀tọ̀ ẹlẹ́tọ̀ ọmọ ti tiẹ̀ torí pé three hundred yẹn mẹ́ta ló yẹ kẹ́ ẹ pín wọ́n nìkan ni wọ́n dágbà ọlọ́dà kúrò sáyẹ̀ káwọn ẹni ti tiẹ̀ kó sàwà náà nìkan wọn wọ́n láyé aláàmàtò al-mufti al-aam diyar saudiya al-mufti baz rahimahullah tó lásìkò tí bàbá yìí ń bẹ láyé bíboro saudi ti tó ẹni tí àwọn tí wọ́n lówó lọ́wọ́ àtijọba tí wọ́n fẹ̀mí balẹ̀ lé lórí jù wípé dúkìá bàbá fi sọ́dọ̀ ẹ̀mí yìí yóò na bó ṣe kó nà fáwọn tí wọ́n bùkátà sí bàbá yìí of course àwọn náà ni mufti àbí àwọn náà ni mufti al-mufti al-aam láwọn ọmọ skul kan yunifásitì kájọ ọmọ nàìjíríà nígbà tó ń parí dìgírì ẹ̀ tẹ́mọ̀ bọ̀ wá nàìjíríà ó wá lọ bá bàbá yìí ó ní ìmọ̀ sùnà lẹ́ti fi mọ àwọn yìí àwọn ti gbọ́ ní jọ́rọ̀ náà ọba yé àmọ́sẹ́ ní nàìjíríà táwọn ti wá pé yorùbá lówó lọ́wọ́ yóò jẹ haramu tí mo wá lè rí nǹkan bí ẹgbàánu zaka táwọn olówó gbé sọ́dọ̀ yín kí mi lọ́mọ fíìmù náà ṣe bísíǹsì ní nàìjíríà tí fíìmù ní jẹ haramu tóbi náà já sí wípé kókù sáà kú náà lámà dúró dé ọlọ́dún yóò ọlọ́dún yóò kú ọlọ́dún yóò kú ó mọ̀ dípẹ́ àánú mọ̀ wá wọnú agbo lé kiri gbowó ti bímọ gbowó ti bímọ gbowó ti bímọ kó ṣe pé yìí lámọ̀ wá tó kójú ká tó jẹ ká tó mu a ní bàbá sì fún ní check bàbá yẹn sì ní stamp kan tó gẹ́gẹ́ bí àdámọ́ bọ́rọ̀ sí dá wọn ohun òríran so àwọn èyí sábà sign ara ara òòka yẹn òòka ni tí wọ́n ṣe ní ṣe stamp àwọn nìkan náà wọ́n sì ń lò tó bá ti ti bọ ọwọ́ nǹkan tó bá fẹ́ ṣe ó jẹ́ ló ń tẹ̀ kò sí tí èèyàn bá gbé dọ́kúmẹ́ǹtì bẹ́ẹ̀ dé lọ́fíìsì ń sàwọn oníwò sínú ìgbà bàbá ìgbà sí tòbí kí n wá fún yàn ní bíi forty thousand riyal forty thousand riyal ẹ forty four zero comma zero mẹ́ta àbí ẹnì kan ọmọ nàìjíríà bá ti sọ lánàá làákàyè wa òdì ló kọrí sí òun lọ báàgì tó ti lọ gbowó kó tó débẹ̀ ó fi òdo kan kú forty ẹ̀wọ̀n wo kí ló dì mú four hundred thousand sí forty thousand naira sí forty thousand ìyá rẹ̀ nígbà ògbélé báyìí mo lẹ́nu yẹn wò títí pé owó chẹ́ẹ̀kì yìí sítáàfù bàbá yìí lóòótọ́ òun lélẹ́yìí forty yìí lélẹ́yìí ṣùgbọ́n òdo tí ń bẹ níbi forty yìí bó ti kọ́ bódò ìdídá wà sẹ́yìn tó kọ forty náà ló kọ eléyìí náà ẹnìyàn kan pé contact line bàbá yẹn ìsàlámù aláìkùn yẹn ṣe báyìí báyìí báyìí báyìí student kan mú check kan wá ó fẹ́ gba zaka àmọ́ bá ti rí ọ̀rọ̀ check yìí sí omi fura lọ́wọ́ sáàmù wípé orílẹ̀-èdè tó bá gbádùn orílẹ̀-èdè tó bá gbádùn wọ́n máa ń wà proactive mú ìkànsí nǹkan wọn hàn hàn bá àti ṣe tiwa ok tí bá ti ṣe tiwa nìyẹn mọ́bìnú mo rò pé a máa ń ṣe tí ìrora ti wà ká máa ń ní òye bàbá wa lóye gan kí kàn mọ ọwọ́ lù ní kò mọ tó sáyìn sí gan ló kówó jẹ mi kówó jẹ àbí rẹ wa yìí wò ó gbé wa gbé gbé fáìlì yẹn wá gbé fáìlì ó ti ra ẹ̀wọ̀n fúnra rẹ̀ kò tí ì mọ̀ lọ́dọ̀ ni wọ́n lọ gba bílíọ̀nsì jáde ní managerial skill kò kò yé àwọn ìlú tí wọ́n lọ́lá jù ní wọ́n wo ogo rẹ̀ fínífíní ilé ìwo ló ti gbà hospital ìwo ló ti ṣe medical test ilé wọ́n wádìí kó máa ń gbà gbogbo tá a bá ṣe láyé sẹ́ àjàbá wájú ọlọ́run bàbá ní kí ni tó wá ṣe ẹni ẹni mo suspect tó fi òdo kan kún bá ní tọ Allahu Akbar bóyá ó ṣe mistake ni forty thousand tí mo kọ lápèjúwe lápèjúwe bóyá in tó ní tó bá dé country rẹ̀ báyìí nàìjíríà bóyá ó ju forty thousand lọ kò sì lè sọ̀rọ̀ bí òun ló ti fi òjò míì sí ara forty owó ní four hundred ẹkùn. ọ̀pọ̀ ìlú àìpá wa bí ìròyìn yóò gbé dáa sọ yìí ó kọ rẹ̀ ti bàjẹ́ tálákà nìyẹn gbogbo àwọn ìyá bàbá rẹ̀ lé wọ́n pé ọmọ àwọn ti dáràn pé ọmọ àwọn ti dáràn ó fòrò kọkùn forty thousand sí four hundred thousand. bàbá náà ah, mistake ló ṣe ìbá ti sọ wípé nígbà wọn ti kọ́ ni bàjẹ́ gbà ṣe eléyìí ò lè ẹnu tèmi ti fẹ̀ nílùú yín o bàbá dèlù yín a fẹ́ kọ́lé hẹ́rìmọ̀ hẹ́rìmọ̀ a fẹ́ lu ọkọ̀ kàǹkàǹkà a sì sọmọlúàbí ilé àná a sọmọlúàbí láàrin àwọn mọ̀lẹ́bí ẹ bá ń fi ó gbà ní ó sọ òwe ẹ̀ bàbá láwọn tó kọ àwọn màá yìí ké gbogbo ẹ̀ bá ké àwọn ó fòrò mí ìkún ni àṣírí ti tú lórí ni bàbá yìí sọ ń wájú ṣe pé kì í ṣe owó wọn wọ́n gbà pé kì í ṣe owó tiwọn gbèsè gẹni lọ́rùn wọn tó láwọn yẹn fi mú tẹ́wọn ní táwọn bá wá ń ná owó yẹn síbi tọ́wọ́n ní káwọn ná sí àwọn jẹ́ ẹ̀wọ̀n àjọ ọlọ́run àwọn olówó ti bọ́ tiwọn lọ́rùn wọn náà wá wà ní irúgbọ yẹn yóò jẹ́ bíi ọ́nkù ní sùn àbí ìsàbálógún gba àwọn ọmọ tí wọn ò sọmọ inú ìlú tí wọ́n ṣe wọ́n dáwó tí ọ ṣùgbọ́n tó bí kan bá fi di oyè kan ránṣẹ́ sọmọ rẹ̀ yóò fi di ọ àfa kílà gbóòrò rẹ̀ ṣe ó ti ọmọ ọlọ́mọ ṣe bísínẹ́sì. na sábùhù hayyina wàlláhi wàhúwa ẹ̀ńdà lọ́hì àbín àárò nǹkan kéékèèké ni nǹkan tó fi ẹni ìyá ẹmu lówó rẹ̀ padà ẹ̀ pín profit torí fi sí méjì gan owó rẹ tó kó tì ní o ló ti padà ṣe bísínẹ́sì ó lọ sí gbọdọ̀ ọmọ ẹgbẹ́ àìmọ́mọ́ nǹkan náà jàmbá ló jẹ́. gbogbo orú àwọn ọ̀nà wọ̀nyí ọ̀nà pé èèyàn ń jẹ irúṣẹ́ òun dúkìá lọ́nà àìtọ́ ni àbí àjọ múlẹ̀ síra wa lóko tí wọ́n máa ń jàmbá sí àmọ́ ìjàmbá náà máa ń wáyé bẹ̀rù náà kì í sábà wáyé ẹ̀kọ́ kan náà ni òkè yóò wá ní tí ò lé ní àádọ́ta ọdún ìdílé wa fi ń kọlẹ̀ bí àwọn là ń dákú òní ní tí ò lé ní àádọ́ta ọdún àtọ́ ní mo gbọ́ ọmú kan náà pé àwa náà àjọ mọ́ ń kọ kò sí ìdílé yín kò sí ìdílé yín àdílé tí ń kọ ẹni ó sì kọlẹ̀ ẹlẹ́ ọ̀rẹ́ ó sì àti ìwé ìjà lọ ìtìjú afẹ́ kú òun afẹ́ kú òun lágbọ́n tó jíjá sí yìí látàn mọ́ fẹ́ràn nínú tí ìṣẹ̀lẹ̀ láwùjọ wa tó ṣẹlẹ̀ kọjá yìí ọlọ́dàkùn yóò jẹ́ wàdà àrùn dáwọn ọmọ mi ó lè wàdà àrùn ọlọ́jọ́ jẹ́ wàdà àrùn wọ́n jà rírù rẹ̀ mọ́ ní jẹ́rẹ̀ kójà lọ rámi rámi irú ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ omi kí ní ìfà náà jàmbá náà ní dúkìá dúkìá ẹ ti kọlẹ̀ mọ́ láti fi ogún ọdún sẹ́yìn wọ́n wá délé ní nígbà tí kan ìrẹ́ di nǹkan wá lẹ́yìn lẹ́ni ìjọ ah, tó ti di nǹkan ti ń sán kó sí ti ń sán kó sí òru àtọ̀sán tó ń ṣe wàhálà jẹ̀nánú rẹ̀ fẹ́ dàbí gold ah. ọmọ wo ta ni wo ah, padà kó lọ àwa ní ilẹ̀ yìí ẹ̀yìn ní tẹ́lẹ̀ gbogbo àwọn ọ̀nà wọ̀nyí mùsùlùmí òdodo gbọdọ̀ bẹ̀rọ ọlọ́run lé lórí kó jìnà sí láti máa fi gba dúkìá wọn dúkìá olúwa wa ni wàtúndẹ̀lù òbí ha ìràṣọ̀kẹ́ àwọn dúkìá àwọn dúkìá tẹ̀ ń gbà yìí náà lẹ́fi wá gbé ẹjọ́ ìlọsọ́dọ̀ àwọn adájọ́ wàtúndẹ̀lù òbí ha ìràṣọ̀kẹ́ tí ò bá tẹ ọlọ́run fún gbogbo tí mo sọ yìí tí ò bá yé ipé mi mo ní yanis ń pọ̀ jù wàtúndẹ̀lú biha ila al-hukam ìtakùrù fariqan min amwali an-nas bil-ithm ẹ wà pèrà yín lẹ́jọ́ tí wọ́n náà sì mọ̀ pé ẹjọ́ ẹ̀bí ló pè èèyàn yìí kìí ṣẹjọ́ ààrẹ torí dúkìá èsè dúkìá ti tiẹ̀ ilẹ̀ tó ń jà lè ṣe ti tiẹ̀ kọ́lọ̀ ọdún bí obìnrin obìnrin tó ń já alé ike sí ìyàwó rẹ̀ kódà ó débi ọmọ ọmọ tó ń tó wọ́n ló ní ẹlòmíì ló ní ìjà lọ kọ́ọ̀tù gbogbo àwọn kan dáhùn sọ yìí àwọn tí wọ́n bá ti kó sọ́wọ́ ọwọ́ ẹ̀rí láyé bí ẹ bá ṣe ń sọ yóò tún mọ refresh pains yẹn lára wọn ọmọ tí èso ọmọ nulẹ̀ yóò wà padà wá dọ́mọ nulẹ̀ tipátipá by court order àwọn tó ń lo owó ẹni wa ló ní a mà wọ́n ní oorun tí ọrụ oorun tiẹ̀ ló dán mọ́. Pítọ́ ah. náà sọ pé àwọn pọ̀ wọ́n pọ̀ lórí obìnrin ẹni tiẹ̀ ló dán mọ́ ọmọ tó sì dìde lé tí ààrẹ wa mọ́ ni ẹ wojú rẹ̀ wa mọ́ ní bàbá wọn àwọn ẹ̀rí kan bọ́ta bá sì ní àgbàṣẹ́ lọ kóòtù sì gbà wípé adájọ́ gbogbo àwọn ọ̀nà wọ̀nyí ó léwu fún mùsùlùmí láti máa fi kọ́rọ̀ jọ àbí láti fi kó dúkìá jọ ana muhammad sallallahu alaihi wasallam inú hadithi abu eh, umu salama radiyallahu anha inú jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé ala innama ana basharun anábìnrin ẹjẹ́ ti bẹ̀rẹ̀ jẹ́ gbọ́ àbára náà lèmi náà èèyàn ní gbogbo tí máa ń ṣẹlẹ̀ síyìn ní ṣẹlẹ̀ sí mi náà wà innama ya'tini al-khasm ẹ̀yin wá ń gbéjà bá mi ẹni jàre ẹni jẹ̀bi nu ẹ̀yin méjì lẹ́ ń kójà wá ìmọ̀ ìmẹ̀ ń jàre ìmẹ̀ ń jẹ̀bi fala'alla ba'dakum an yakuna alhana bihujjatihi min ba'di fa'aqdiya lahu ilé ṣeéṣe ńgbà mi kò já sí wípé ẹ̀yin méjèèjì tẹ kójà wáyé kẹ́nìkan nu yóò mú láhán jẹ́nìkejì lọ kí wọ́n á fi bó ṣe gbọ́rọ̀ kalẹ̀ àtàlàyé rẹ̀ tó ṣe àtàwọn ẹ̀bí tó kó wá kí n fi dájú ààrẹ fóun kí wọ́n á gbẹ̀bí fẹ́ni tó jàre gan. àlejò wa ní tó bá rí bẹ́ẹ̀ fàmánú kọ̀dọ̀ ètùhù láwù bí hákì mùsùlùmí fa innama hiya qit'atun min nar falyahmilha aw liyadharha àlejò nílé lè bá ṣẹlẹ̀ báyìí ẹni tí ń bá dájọ́ ààrẹ fún ó sì ṣe fún òun ló jẹ̀bi ìkékanú náà ló gbà wọn tó bá ti lè jẹ́ ìwọ mùsùlùmí láàrin méjèèjì orí tìrẹ́ péjẹ nìkejì lọ o ní àwọn ẹ̀rí tó lè mú wá tí ó wà self confusing pé wọ́n ló ní kíní yẹn lójú àwọn èèyàn àmọ́ ní pàápàá ọ̀rọ̀ gan ẹnìkejì ló ní olóní nǹkan yẹn tí máa fi dájọ́ rẹ̀ fún pò náà ló iná mo dálẹ́jọ́ fún ọ bó bá wù ọ́ máa gbé lọ bó sì wù bí ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ọlẹ́ sọ ìháyì òun náà ni àwọn adájọ́ tayé náà máa ń sọ wọ́n ní kèésì gbogbo gbàlà máa ń wà sẹ́ńtímẹ́ńtà séèyàn kan ṣùgbọ́n ní bí lọ́ọ̀yà ni kọ̀ọ̀kan bá ṣe pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ sí so èyí tó bá ti ọtúwẹ́ ẹnìkejì náà làwọn ìdájọ́ fún pọ̀ lójà rẹ̀ ìwọ tó sì ní lọ́ọ̀yà tó dá láhán owó gbogbo òlú owó gbogbo stage àwọn kó lọ́ọ̀yà bíi mélòó kan àwọn kó wọn lọ kóòtù ẹ̀tọ́ gbogbo aráàlú ó léwu wo ọlọ́run kó ṣàtúnṣe gbogbo wa kó fọ̀ wá mọ́kùn bí ẹ̀ṣẹ̀ wa kó ìwáyà rẹ̀ sí wa lẹ́nu kódà ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́. لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون هذا هو الوعيد النبوي prophetic threat tó lélẹ́yìí ìlérí àtọ̀dọ̀ ànábì lélẹ́yìí tọ́lọ̀ fi sórí ahọ́n bẹ́ẹ̀ nígbà náà o sì gba lọ́ọ̀yà àmẹ́nu rẹ̀ ó mú bí abẹ́ ó ní ẹ̀wò kínú dáadáa ẹ̀rí àmì kan báyìí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bàbá mi ló fi sìkán tó kú ẹ tún wo sáìdì bíi ló sàkó gbogbo ẹ̀rí ẹni tó sì ní nǹkan bẹ̀rẹ̀ sí ń sun ẹkún wọn náà sọ̀rọ̀ ó ní ìmọ̀ tí mo fẹ́ sọ mọ́ láwọn ìlú kan ó tó wá ní bàbá kékeré kan lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ti lọ rent yíò ti dìbò fún náà níwájú ọlọ́run tó onímọ̀lẹ́rẹ̀rì wọ́n gbàgbé bàbá yìí ké wọlé yóò ní láyé bàbá bàbá ọmọ yìí ní kíní ti ń bẹ̀ẹ́nù ọ̀ràn àwọn gẹ́gẹ́ bí dúkìá wọn adájọ́ náà bá tó wẹ̀ ló bá yes yìí ní eye witness wọ́n kàn máa hóró máa pariwo ó kàn máa sun ẹkún ju ọlọ́run sí ọlọ́run ọlọ́run sì sọ kankan lórí eléyìí ọlọ́run sì táṣìírí ní kóòtù pàápàá jọ lórílẹ̀-èdè tó fi jáde pé àjìnà sí òótọ́ gan ta àjìnà sódodo inú rẹ̀ mọ̀ wá rúpo wọ́n ní kéèsì yẹn àti gbalẹ̀ yẹn àti gbalẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀ àti gbóbìnrin yẹn wálé àti gbọ́mọ́ ọmọ wá ní gbogbo àwọn nǹkan dúkìá bẹ́ẹ̀ àti gbọ́kọ̀ kíkanú náà ni o ọlọ́run sì dáwọn ẹ̀dá èèyàn nígbà kí ló ń lára bàbá ti gbọ́ eléyìí agbọ̀dọ̀ bẹ̀rù ọlọ́run níbi dúkìá dúkìá lórí eléyìí náà káwọn ọ̀rọ̀ afáwa Qatada radiyallahu wọ́n ní wọ ọmọ ànábì ádámà mọ ilé iye yékéyéké dábòye rẹ̀ dáadáa anàkọ̀dọ́ alqadi la yuhillu laka haraman wala yuhillu laka batila wọ́n ní ẹjọ́ tí adájọ́ bá dá kò sọ ń tọ́lọ̀ ń pè ní ẹ̀tọ́ ti ẹ̀dẹ̀ èèwọ̀ fún ọ kò sì sọ ń tọ́lọ̀ wọn bá pè ní èèwọ̀ rẹ ó di ẹ̀tọ́ fún ọ أن قضاء القاضي لا يحل لك حراما ولا يحرم لك حلالا أو لا يحق لك باطلا وإنما يقضي القاضي بنحو ما يرى ويشهر به الشهود gbogbo ohun tí adájọ́ ní láti fi ṣèdájọ́ lórí kéèsì òun ni tó bá nínú ẹ̀rí àti àwọn olùjẹ́rìí tẹ́ bá kò tó bá jẹ́rìí lórí ọ̀rọ̀ nǹkan méjèèjì náà adájọ́ ń lò evidence that present síwájú ẹ̀ láti fi ṣe case àti àwọn olùjẹ́rìí tẹ pè wá táwọn náà jẹ́rìí sí wípé ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ ìntàdájọ́ ní lórí wàlùkọ́dí bẹ́ṣàrùn yóò tí wọ́n sì adájọ́ rẹ̀ abara èèyàn ni yóò máa dájọ́ kó bọ́ sójú ọwọ́ fún gbà míì ó sì lè dájọ́ gbà kó sì dá kó ṣe mistake wa'lam أن من قضي له بباطل أن خصومته لم تنقضي حتى يجمع الله بينهما يوم القيامة أفاوي من يوم الدنيا إما مداجو gbogbo ẹni tí wọ́n bá dájọ́ fún lọ́nà bàjẹ́ tán fi bàjẹ́ dájọ́ fún tínú rẹ̀ dùn fún ti win ní case tí wọ́n darí ilé ẹni tó àti ẹjọ́ níjà wájú ọlọ́run kó gbà pé ìjà àwọn ò tí ì tán o títí tọ́lọ́ fi kọ́ àmì ìjìbá pọ̀jọ lójú àkèyàmà ọlọ́run tó dá àgbẹ̀ yorùbá náà náà sọ ẹ bá dá gbogbo rẹ̀ ẹ kó lọ sí ọ̀dọ̀ ìjọba ní ọ̀dọ̀ àwọn àgbánú mọ̀lẹ́bí ní ọ̀dọ̀ àwọn olórí nínú àdúgbò ní tó bá di pé òun lòun wà lórí àrẹsẹ ṣùgbọ́n ẹ fọwọ́ láìfi rẹ lójú ẹ fi rẹ jẹ ẹ gbé àrẹ yẹn fẹ́ lómi ìwà ní ọlọ́run tó dáwò wọ́n ẹ̀mí tó bá tó ní tó ní àyà dáadáa yóò tún sọ lójú ẹ̀ṣẹ̀ bọ́lá wọn bá sì tún dá yóò le à kò ní rọ̀ kò ní rọ̀ fẹ̀yàkùdí alẹ́lùmùtìlì lìlùmùhìkì bí àjíwádà mímọ̀ kúdí alẹ́lùmùtìlù alẹ́lùmùhìkì fi dúnìyà bọ́lá wọn bá wá sí ìdájọ́ lójú alìkìyàmà ìwọ tí wọ́n fi ọ̀nà bàjẹ́ fi gbé dáadáa fún wọn ọlọ́run yẹn nìyàn rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kódà ń tọ́nà bẹ́ẹ̀ fi rọ́pò fẹ́ni tó ní nǹkan yóò dájú tí wọ́n gbé fún wọn láyé lọ lápèjúwe ilẹ̀ lẹ́jọ́ ń jàlé igi ni ilé ni ibi iṣẹ́ kan ní àyè kan ní ó lọ kọ́ọ̀tù pẹ̀lú yóò ná bí five million ẹ fi win ní kéèsì yẹn ó di nǹkan ti tiẹ̀ láyé gbogbo àwọn ọmọ rẹ ti gbà fáwọn ni wọ́n ní by court eh, order ṣàbùrú èyí tọ́lọ́ fi wá dá lójú àlùkìyàmọ̀ ní wípé èyí tí wọ́n ń fọkàn sí nínú dáadáa tó ṣe síwájú ọlọ́run tí wọ́n náà ti ń wò ẹ̀ àbẹ̀mọ́kù mi ni ìmẹ́ àtàná ìrẹ́ ìbáṣejọ́ wà lọ́gbà jẹ́ náà <laughs> mo ọmọ òrukàn àwọn opó gbogbo ọmọ tí wọ́n fẹ́ ṣe wáìkì fẹ́ ṣe nẹ́kù gbogbo ẹni tí ń wáṣẹ́ kódà mo tún wọ́n ṣe empowerment kò tán n sì sọ lóṣèlú ṣùgbọ́n ó kù mí bẹ́ẹ̀ ni mo máa ń ṣe empowerment gbogbo àwọn iṣẹ́ olóore ọkàn ìdájúmọ̀ balẹ̀ wípé kíkú sàpamí ń kẹrẹ báyìí àbí wọ́n kọ orin yìí àbí wọn ò kọ àlìjẹ́nà náà yìí kí lórí náà àbí sàgbàgbé ni ààyí kókó kan yíun dájọ́ ẹ̀kì tí ó ṣe yíun ní àwọn olóde òkú àwọn olóde òkú olúbáhùn kan báyìí ẹ̀yìn ò ṣeun ẹ̀yìn ó ṣàlùwàlá ní gbẹ̀mí rẹ̀ kò pọ̀ mẹ́ẹ̀gẹ́ kò gbà kàbúrò ìyá dáadáa níyá tó ń fún ọdún tí wọ́n pé wọ́n dáwà kò bá kú o wọn ò dáwà o àlìjẹ́nà ni àwọn ò bá wò pé ìwọ ọlọ́run èmi ò mọ bó ṣe tó ṣe tó dáa àmì èyí bá dáa ju iṣẹ́ rẹ̀ náà ló fẹ́ fi rọ́pò dúkìá mi tó

àwọn àsíá yìí láti dá wọn mọ̀ lóòjọ́ àlùkìyàmù ọlọ́run bó wá pé ọ̀dàlẹ̀ ẹ̀dá dúkìá alágbájá tó jàǹbá lọ mú wá àmọ́ náà tó fi pamọ́ tì ọ́ tó jàǹbá rẹ̀ lọ mú wá yóò wá ní ìwọ ọlọ́run àmọ́ náà bò ó lọ́rọ̀ ti ayé gan ò ọlọ́run alẹ́ ìmọ̀lẹ́kà ẹmú nìṣó sínú náà jahannam kó wo kòtò rẹ̀ yóò rí àmọ́nà yẹn bẹ̀ kó mu jáde wọ́n sì mú débẹ̀ lóòótọ́ yóò nǹkan nǹkan oníkan tó ń jàǹbá láyé òun tó ń ìbàjẹ́ gbà sọ́jú nǹkan rẹ̀ nìyí a àníkó tó ní àmọ́nà kọ́ sọ tẹ́lẹ̀ pé kò sí mọ́ wọnú àyè yìí kó mú jáde àpòjúwe ó pẹran òkété wọ́n sì ní èyí kan ti gbé lọ ẹnu wá ní òun gbé lọ òun tọ́jú rẹ̀ sínú òfin búrẹ́dì lọ́mù kan rẹ̀ bẹ̀ ẹmọ yóò mú búrẹ́dì yẹ́kọ̀ọ́ di sẹ̀mẹ̀ ní lẹ́yìn wá tó ti fẹ́ tó ti fẹ́ gba fàájì bí láwọn ti wà yìí téèyàn ń wá bí tára rẹ̀ ó ti tútù. <laughs> kó kọjú lówó kó kú búrẹ́dì kó fara ra kó fara ra kíní ilé rẹ̀ wò kó má dẹ̀ fọwọ́ kan wíńdò àbílẹ̀kùn tí wọ́n ti ń gbé búrẹ́dì gbà wọnú ilé. iná tayé nìyẹn o. iná àwọn èèbó tó bá rìn lábẹ́ power line lẹ́ẹ̀kan rí láyé ò ní tó rìn lábẹ́ rẹ̀ mọ́ tí bá ń kùn iná ayé tàbí sọ iná àwọn àyájì kanú Qur'an tọ́lọ̀ ń sọ pé iná máa ń kùn idha ra'athum min makanin ba'idin sami'u laha taghayyuzan wa zafira wọ́n Ah, iná táyé ìgbọ̀n rọrùn ìwọ́n tó bá ṣe pé òun gbàgbẹ́ power line kọjá yín láyé tó bá jẹ́ gbà àkọ́kọ́ wọ́n kọ́ mọ̀ wọ́n wípé kí ní kùn wọ́n sì máa ń fi ní dúródúró lókè báyìí bí ìgbà pé tó bá ilé jálù ọ lórí òde rú ah, iná máa ń kún o iná sì ń dárò ó lóhun àrùn lẹ́nu tó bá iná bá ti dó lérí èèyàn níbẹ̀ náà kí náà táyé ó jẹ́ tí ìlú tàkìyàmù anábìsì jáàmù wípé náà táyé yìí jùsù ó ní sẹ̀rẹ̀ ìdá kan ló jẹ́ nínú tí jẹ́ sẹ́fíntì náà tàkìyàmù ọlọ́run mọ́sí ti wà níná torí bẹ́ẹ̀ ìwọ tó ń jẹ dúkìá ń dúkìá lọ́nà àìtọ́ jìnà sí yóò gbogbo wa tó ń jẹ owó ọmọ òrukàn tó ń jẹ dúkìá ọmọ òrukàn lọ́nà ìjẹkújẹ àwọn hmm, ń béèrè pé àkáǹtì kan tí bàbá rẹ̀ lò láyé sóhun tí bàbá rẹ̀ kọjá sí ó tètè lọ bá láìpẹ́ nítorí àwọn sì ya tẹnu rẹ̀ bẹnu yóò rán àwọn assassin aṣọ débi wípé láàrin tó jẹ́ ìyàwó ojú ọkọ kó jẹ dúkìá mọ́lẹ̀ gbogbo tó bá tẹ bá fẹ́ gbà lára ọlọ́wọ́ ara yín síra yín tó jẹ́ nǹkan ìyìn oníkálukú ó yẹ ká mọ̀ yẹ ká mọ̀ sí i àwọn ṣe wípé ẹgbẹ́ mi náà ni wọ́n náà lè mi rárá ǹǹǹǹǹǹ ti bá tọ́ ọkọ́ Onikini ó ní kí ni ọlọ́run fi kọ pọ̀ ó sì fọ ádámà àti náà fi ádámà àti àwa mẹ́rin ara ádámà wọn ti dá àwa jẹ́ ìyàwó rẹ̀ lára jíjẹ ní ya ní ìyá ọ̀tọ̀ ya gan ya kìí ṣe ẹ̀ṣẹ̀ ẹran kan tó wá ní ọ̀gbẹ́ ẹran ti wọnú ẹran egun ti wọnú egun owó yẹn wọn náà gbàgbé ẹ̀ rárá rárá ọlọ́run ẹ̀ ní lẹ́mìí wípé jẹ o san máa ń sọ náà nù ilé alákàṣe ò tí ì rí fún o tí ì rí o tí ì rí sọ̀dá àti fún ẹ̀sìn rẹ̀ bí gbogbo ọmọ inú yín tán yíò náà ń bẹ lára gbèsè wájú ọlọ́run má jẹ mọ́lẹ̀ ó wù mí kí n sàn kí ìlágbára ni o gbogbo ẹni tá a bá jẹ lówó láyé agbọ́dọ̀ máa ń sọ fún pé ó wù mí kí n sàn kí ìlágbára ni o ó wù mí kí n sàn kí ìlágbára ni o tẹnitọ́ òfin ní ìrírí pé òun jẹ dúkìá òun lọ́nà bàjẹ́ lára ọ̀nà tí ó dá táwọn èèyàn fi ń jẹ dúkìá ara wọn lọ́nà ìbàjẹ́ níbi ìràkátà nǹkan yìí ìwọ náà ti mọ̀ wípé àti pé mo wọkọ̀ lọ aṣojú ọ̀nà mo jẹun three naira ló bá dé nígbà sí gbogbo ó ta ná lórí ẹ̀ ó jẹ́ five naira lórí five naira nǹkan tí bá dé two naira náà ó ti tó oníṣẹ́ ìrìkì ní ìbò ṣe wáyé kò dín ní 10 naira kò dín ní 10 naira mọ́tẹ̀ ń tọ́ wá ẹ̀dàpọ̀ ẹgbà bí 8 naira ní rárá a ní kódà ojú ajé tó yíò ló wá burú jù ojú ajé òsàkán ilé ibẹ̀ ní jẹ́ kéwó ló kán òsà ajé lórí tí ó bẹ láàrin èyí tó wò sí lo ojú ajé tó

iwu ló fẹ́ bí mi kò sẹ́ tí mo lè dín kankan mọ́ lórí ẹ̀ tó bá tó o lè rí kọ́sọ́mọ́sì ni wọ́n lọ padà mú tìjẹ́ wá ìyẹ́pọ̀ náà lọ nígbà wọn náà bá wa. káàkiri padà so mùsùlùmí bùkátà sí ká mọ àwọn ọ̀nà wo la fi ń jẹ dúkìá ara wa lọ́nà àìtọ́ káwọn àfáà ṣàlàyé rẹ̀ fún wa yékéyéké wa àwọn èyí tá a mọ̀ nínú rẹ̀ náà ẹ̀já

سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك